الحمد لله الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين أصدق الله سبحانه الله قد جعل بداية عواجيه إلا هو الذي الله tó ṣe pé wọ́n máa ronú jù àlà tí wọ́n bá wù àyàpá. ìṣe ọlọ́run ọlọ́ ọlọ́run wọ́n máa bá tẹ̀lé ọlọ́run ọ̀ṣun ìlà ọ̀lọ́lọ́run àyàwó ọlọ́run. kí ọlọ́run ọlọ́run kọ́ máa bá tẹ̀lé kọ́ máa bá àwọn aráalé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ gbogbo àwọn ẹni tí wọ́n wà lórí ìlànà ìṣúra àtàwọn tí wọ́n máa wà lórí ìlànà yìí títí ọjọ́ gbígbà ìṣúra wọn. síwájú náà a kí àwọn bàbá wa. àwọn táwọn àgbà ìṣáìsì lọ́rọ̀ lọ́jọ́ lọ́wọ́ lọ́pọ̀ láti sọ yìí lọ́wọ́ bá jẹ́ kẹ́ máa padà sí ibùdó. Ìpa ọ bàbá bàbá láti múra sí ìbàdí àti wọn. Àlùkí àlàá lòun ga sí bí iye wọn. Ọlọ́run lò wọ́n ní sábà bí gbogbo ìlú. Àlàá bàrà ìsọ́jẹ́ lọ́yọ̀ wọn. Ọlọ́run kò kí gbogbo wa bẹ́ẹ̀ ti àwa ní káyọ̀ ní òní tí ń ṣe ogúnjọ́ nínú oṣù rọmọdọ́ọ̀nù ọjọ́ yọ ọkọ̀ sọ́ọ̀tù ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ogójì ọdún níjọ́ èyí tàbí sọlọ́lọ́ àtàláńsì ní àdúgbò ìtàn ọyẹ níjẹ̀fà nílùú sẹ́yìn bíbáyìí akẹ́lá wa ibi ìsàlámù àlékún wa àtúntò ìlú mọ́tàṣù. ẹ̀yẹ àkọlé ọ̀rọ̀ tí wọ́n fún wa òun náà ní ká sọ nípa àtọ́ọ̀bà lòlò dúkìá rẹ̀. ká má gbàgbé wípé ọba dẹ́dà ó sọ ìbílẹ̀ sùn kalẹ̀ ní ilé yìí nítorí àìlè ṣe ìforíbalẹ̀ ọ̀kan tọ́lọ̀ ń fa alábẹ̀rẹ̀. ọba adéla tí wọn lórí adam jáde àlẹ́ ìsọlá tó sọlá mọ̀ àlá nàbí yìí náà kúrò lábẹ́ jẹ́fẹ́ nítorí òkèlè ẹyọ̀kan tó jẹ́. àti bí ọba adéla ó tún sí gàgà àlùjẹ́sẹ̀ fún báyẹ̀báyẹ̀ lẹ́yìn tó ti rí àlùjẹ́sẹ̀ ní fèfèèfè báyìí nítorí ẹ̀jẹ̀ ẹ̀tọ́ sálẹ̀ tí ọ̀fẹ́ fún àtẹlẹwọ́ lọ. ẹ̀rí àti ọlọ́run tó wá ìkọ́jú ìsirayẹ̀lì kí ni ìnáwó òfin tó bá kọjú fún mi ló ṣiṣẹ́ ẹ̀ ẹ̀ òun ni òun ló fà ọ̀dẹ̀lẹ̀ ẹlẹ́kọ́ atọ́láṣí ẹ̀ ẹ̀wọ́n tó fà ní. ọba dẹ́dà tó wá pàṣẹ ìkọ́sílẹ̀ záàlì nígbè kí wọ́n pa ẹni tó bá jẹ́ alágbèrè nípa pípa nítorí ara ọbẹ̀ lè má tó ka ẹlòmíì tó lọ́ọ́ mú wọlé síbi tí ò lẹ́nu. àti wípé ọba dẹ́dà tó pàṣẹ. Ibi kí wọ́n tẹ́ ìyẹn tó ọ̀hún lẹ̀ kí wọ́n fún ní bílánà. Ìyapa náà lọ́fà yẹ o. Nítorí kọ́lẹ́ kò sí lọ́mọ́ yẹ. Àìbẹ̀dẹ̀ tí ẹ kọ́. Ó kẹ̀ fún nínú nǹkan tó lè fún ìyẹ̀wò ríra ọmọdé. Ọba dẹ́dà tó pàṣẹ. Mo dábìrì pé ìyapa ọ̀dà àpẹẹrẹ ká tó bá lórí ìyapa yóò tọ́ bá lọ́wọ́ wa. ọmọdé náà tún pàṣẹ nígbè tí oríkèé ara kan kó lórí kéèyàn ó lè níyàn o ìsàlẹ̀ apẹ̀tẹ̀tẹ̀ náà ni gbogbo ohun tó ti òjò délé hàn kan lọ. torí bẹ́ẹ̀ ìwé yẹn bá ti fọkàn balẹ̀ o. أن يحبسك في النار بمعصية واحدة من معاصيه má sọ kẹfà lẹ tó o bá ya pa ọ ọmọ sì pé nítorí ẹsẹ ewúro kan tí wọn lè bá dá òun lọ máa dì ẹ mọ́lẹ̀ sínú náà mo ti jẹ fẹkẹ lọ Ọlọ́run bá dẹ sí bẹ́ẹ̀ nìyí wọn lè yàtọ̀ àbọ ọkùnrin bá a kò ní páyà kí ni ojú ọ̀sẹ̀ yẹrẹ jáde ẹ̀rí. wọ́n múra àpáàkẹ́ wa ọlọ́sọ̀bá nìkan wọ́n pè é ṣégbìlì. wọ́n ló bẹ̀rẹ̀ sí ní sunkúnjọ́ kan. ìwà ń sọ báyìí pé mọ́kàrà mi kà mí ìsáré yìí pàtàkì àtàyè. وأمهلك في كيدك فتموليت وأسقطك من عينه فما دعيت ولا ماليت wọ́n ní ọba adé láti dé ti sí ẹ̀ nínú dáadáa rẹ̀ ọwọ́ àti bí ẹni tó gbàgbé ọlọ́run ó tún kọ́ nílò lára pé kọ́ wà lórí ìsìnlẹ̀ tó wà yẹn ọba tó kọ̀ sílẹ̀ o ó tún wá fi ọlẹ́ lójú rẹ̀ ó wù ẹ́ ojú ẹ lẹ́ẹ̀ ọ sí ẹ wọ òsì bìkítà gbogbo eléyìí à ń sọ nípa ohun tó aburú ti ń bẹ fún ẹsẹ̀ ayọ̀ ni mùsùlùmí gbogbo àwọn onígbàgbọ́ òdodo tá ń sọ wa gbogbo eléyìí tí ọ̀rọ̀ yìí ọ̀lẹ̀ tì nípa ohun tó ti ṣe pẹ̀lú ọ̀rọ̀ tẹ́wà ẹ̀rí ẹsẹ̀ ọláwọn onígbàgbọ́ burú o rẹpẹtẹ ni orí balẹ̀ ìgboro èyí tó máa gbósù sábà kẹ̀kẹ́ bẹ́ẹ̀ èyí tó gbósù sábà kẹ̀kẹ́ láyé sí ìbàyà níjọ́ fìdá ṣẹ̀yà tó ti fi mọ́ ìyá ìdámòrò ìlọ́lọ́ ọ̀sẹ̀ tó lè mọ ẹjọ́ lọ́wọ́. káàkiri pé ká sí wọn níbi ẹ̀ṣẹ̀ ká ronú pìwàdà nínú àwọn orípa bíi burú ti ń bẹ fẹsẹ̀ òun náà lè sọ ìmọ̀tò láyé. èyí ọ̀pọ̀ téèyàn bá dẹ́ṣẹ̀ torí pé mọ́tì ìmọ́lẹ̀ tọ́lọ́ bá tú sí ìyà lọ́kàn ìyáfa ẹsẹ̀ dẹ́rẹ́ ní máa ń pa ìmọ́lẹ̀ yẹn òun lọ́ba nínú orin gẹ́gẹ́ bá lọ kí kàlí mọ́mù ṣáfíì rọ̀ṣìmọ̀fọ̀ wọ́ọ̀dù rọ̀ṣẹ̀tà wáṣẹ̀ á afáàní ṣàkóso ìlà wàkírí sùn àhìkùbí fàárí ṣàdàbí ìlà tẹ̀ríkì lùmọ̀ ọ̀sùn. فإن العلم نور به إلهي ونور الله لا يرد لعاصي àfààní mo lọ nígbà jáde bá wà ní ẹ ibi tí wọn bá há ní ìrì ha dáadáa fàárí dáadáa ní ìlà tẹríkì lè mọ àbí àfàwọn atọ mi sọlẹ ìwé kí n pẹtẹ. ọwọ́ atọ mi kí n pẹtẹ fàyínàlẹ̀ àyìnbọn tóóró bèbè ìlàyé torípọ̀dì torípọ̀dì yìí ìmọ́lẹ̀ lágbọ́dọ̀ lọ́wọ́ rẹ̀. bẹ́ẹ̀ lẹ́ni ìmọ́lẹ̀ ọlọ́run ni àìsí sẹ́fù fẹ́ni tó bá jẹ́ lẹ́sẹ̀. ẹ̀sẹ̀ tó bá wà lọ́wọ́ olókùnrin tó wà. ká sí wọ́n bẹ́ẹ̀ o nínú orípa tí burú ti bẹ fẹ́fẹ́ láyé tí báyìí òun ni pépé yẹn fọ́mọ́ kò ní yé ẹ̀rí kọ́ bá dẹ́nà kọ́ nípa ìparí áyà tó kù péjì kan tí wọ́n bá kọ́ lọ́ọ́ máa fi parí. ọlọ́dún wọn sẹ́kù lọ́ àwọn èèyàn àṣírí òkú lọ. ìyẹn lọ báyọ̀ ọlọ́run tẹ́ ẹ bá dẹ̀ ti bẹ̀rù ọlọ́run bá fi mọ̀mọ́ yìí. nínú àwọn orípa tí burú. gbígbẹ fẹsẹ̀ láàbìrì ọmọ yẹn ká olódódó àdánù ẹ̀sùn òun lè ní ṣèlú mọ́tò rí sùn. èèyàn sì ní oríṣi ẹ̀fọ́ yẹ ọmọ àwọn wá á ṣe àbùkù fẹ́ jọra. gẹ́gẹ́ bó ti tẹ́sí ìbẹ̀rù ọlọ́run ọba sùhánà ló ti àyàdá. ìgbà parí bi wà ní mùsàlá ti wà ká àyẹ̀wò apáyọ̀ àtúnṣe fà kò sí nǹkan tó lè fa lóṣìkì fún ẹ̀ síjà fún èèyàn ó fi rọrùn bíbí tó lè tẹ́kì màá lò tó kéèyàn pẹ̀sẹ̀. nínú àwọn ìwà bíburú èyí ti pẹ́ pẹ́sẹ̀ níbi tí tó bá lọ ká lu ata tọ́ọ̀bù ẹ̀ òun náà ní wàhíṣà áyù máa ṣẹlẹ̀ fẹ́ni sí pẹ́sẹ̀ á máa rí lẹ́sìn rẹ̀ sí ọba adẹ́dà eléyìí bíi ọ̀sẹ́ni tí fura nípa àyàfẹ́ tó fi pé ẹ̀mí rẹ̀ bá wà láyé ṣùgbọ́n ẹni tẹ́lẹ̀ ẹ bá ti kú kò lè fura yùn kẹ́ o nígbà òun dá wà òun ọ̀dẹ rẹ̀ nìkan pẹ̀lú o nítorí kó kú ní yìí léyìn tó kú lọ́gbẹ́ sọ́mọ̀ ẹ̀tọ́ kẹrẹ bá dẹ̀ ti kú ní yìí yóò tẹ̀ nímọ̀ kó wà láyé pẹ̀lẹ́fẹ̀ tó wù dá ẹ bá tẹ́lẹ̀ ọ̀dà rẹ̀ sáwọn èèyàn ládùúgbò àbí bíbù àwọn èèyàn tẹ̀sán nígbà tí ẹ̀dí èèyàn tó bá ti wà láàyè sí ìkú o ṣùgbọ́n tó bá ti kú àwọn akẹ́kọ̀ọ́ tó kù kéde tó pélé ẹ̀ta ìró. ọ̀kẹ́ náà ọ̀fẹ́ rẹ́kọ̀ ó ní wọ́n yẹ hóòlù yẹ hóòlù lè hàwá nù alẹ́ yìí máa lè jó orí ìgbìmọ̀ yẹn ní ìlànà ẹ̀yọ́ bá yẹ pẹ́rẹ́ gbogbo kẹ́ yẹyẹ tẹ̀sí máa rọrùn bùsùlùmí tó lè ìmọ̀ yìí ti di ìlànà. téèyàn bá ń sọ̀kù lọ́gbẹ́ yóò tún máa ké òkú lèkè tí nǹkan kan ọba sí yẹn lẹ́nu ìyóò dẹ́sì máa fura tí ẹ bá wò wà ọ̀daràn tí ń tẹ́gbẹ̀ ìyẹn máa fura ayò yọ wà lẹ́mí yẹn láàrin yẹn sí ọlọ́run ọba sọ àná. láàrin àwọn èèyàn náà bákan náà àgàgà àwọn ẹni tó bá jẹ́ nílé tí yẹn bá jẹ́ lẹ́sẹ̀ ẹ̀rí gbogbo ìlànà máa kàn lọ. olórí dọ̀tẹ́ sí ọ̀ọ́yà sùnlẹ̀ sùgbẹ́rọ̀. ìyọ́nú àwọn èèyàn nìyí òrèlè kan ní ibi tó jìnà ní láàyè lè máa bá. tí wọ́n bá jẹ́ ní ibi gbogbo àwọn ẹni rẹ̀ òní ní bẹ̀rẹ̀ sẹ́wọ̀n bá yóò nìyẹn. apákan náà àwọn sọ̀rọ̀ rọ̀hìmọ̀ ọ̀wọ́. apá àdébí ti ilẹ̀ ààfin lẹ́hà èmi sì máa ń sẹ lọ. fàárọ̀ dẹ́ẹ̀lì kàfé kókìdá pẹ̀lú ìwọ́dọ̀ gàdé. màá dẹ̀ rí orí pa ẹ̀sẹ̀ tí mo dá yẹn nínú òṣèṣì nǹkan ẹ̀rù orí. àbọ̀kadà rẹ náà gbàdédé ta tẹ́lẹ̀ láì nídìí yẹra rẹ wò nílò ṣe. tó o ti ti pàlàpàlà tó wá ń ṣe yẹn. gbọ́dọ̀ lórí pé kò sí ọ̀pọ̀ ẹni fáyìn láyìí ọkàn pé bíríkì ẹ̀ bí òṣèlú àwọn ọmọ abáyé tó ń bá yà pa ọlọ́run báyìí màá sì rí nínú ìwà sí ìtẹ̀gùn mi wọ́n sọ́wọ́ jáde màá tó rí nínú ìwà sí ìyàwó mi àti gbogbo ọgọ́gọ́ gómìnà yóò tẹ̀ ẹ̀dá obìnrin yóò dà wọ́n náà kún jẹ́ bí ìlà ọ̀fẹ́ náà ọ̀fẹ́ lẹ́kọ̀ọ́ wọ́n lè nà yíwá ìkáàkì mọ́bí kàdáàbò kún jẹ́ bí ìlà tara ni wojú ọ̀dà jẹ́ bí ìlà ìwọ́n tó pariwo gbígbé bò lọ́rọ̀ ẹ mọ́ọ̀tì kẹ̀dẹ́ àmọ̀ kò sí kẹ̀kẹ́ tó rọ́ọ̀dù ẹ̀ kò sí àbí ìlà. ìwọ náà da tọ́ ọ bá ti da sára lè wo fún ìdàjẹ́bí ìlà wàá dẹ̀ rí i pé gbogbo nǹkan máa da. sọ nípa bẹ́ẹ̀ nínú àwọn orípa bíburú lọ́wọ́ àfẹ́sẹ̀ òun ni sàkóso òun níbi alẹ́ yìí ẹni tó bá ń wà yá pa ọ̀rẹ́ tẹ̀ máa sọ̀rọ̀ àwọn àlejò ọ̀rọ̀ ẹ̀ máa sọ̀rọ̀ gbogbo kẹtọ́ bá ní kó o dojú kọ báyìí látàrí pé kẹ̀yà lu rẹ̀ ọ̀sán yẹn lè máa ti fún àwọn ọ̀rọ̀ tó ń bá ní kó o kọ́ wọn sí báyìí láàrin ìlú sọ̀rọ̀ ìdíje ẹ̀fẹ̀ yẹn bó ti dá kí ọlọ́run bá tó bá náà. bá ń payọ̀ lọ. Ṣé àìsàn lẹ́kọ̀ọ́ mi lè má kórè ní yóò gbọ́ ẹ̀fà tẹ̀lé? yóò kó dídẹ́ kó lọ àlágọ́rí ẹ̀ ó ti dá sí kó di kejì náà ẹni tí ọba bẹ̀rù ọlọ já ilẹ̀ lọ́wọ́ mi ní amúrí ní ọ̀sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ lè máa sọ̀rọ̀ ọlọ́dún àti máa jọ ọlọ́wọ́ sọ nínú àbúrò tó máa fẹ́fẹ́ ìkálùkù tètè máa yí ilé ara ẹ̀ èyí tó bá ń ṣe ó sí wọn níbẹ̀ òun lè ní gbólùmẹ̀ òkùnkùn kẹ́ máa ń wà tó ti gbé yọ máa rí lẹ́bi yẹn. gẹ́gẹ́ bí ìyẹn ti máa ń rí nǹkan tó máa ń sóòrù. bó jẹ́ pé tẹ̀lé tọ́lá ọba tó ìmọ́lẹ̀ ni ẹ̀sẹ̀ náà ni òkùnkùn ni. nínú nípa tí burú ti fẹ́ fẹ́sẹ̀ àwọn atáfá bí ìyapa ti àbí méjì ká sọ́ọ̀kù ẹ̀ òun ni pé ìyapa tó ti lọ kọ́ ìgbà wọ ìgbà dà. ìmọ̀ máa jẹ ẹ̀rí ajẹ́kẹ́mi lẹ ajẹ́kẹ́ ara lẹ. nínú àwọn orípa burúkú yìí òun ni kìlìmọ́ọ̀nù sọ̀rọ̀ à. tí ìyẹn bá ń dẹ́kẹ̀ tí ò bá tọ́jú ẹ̀ iṣẹ́ ìtẹ̀wé kan ló wù ẹ̀ sábà lọ. òdìrọ̀ ẹ̀ lọ́rùn. ẹ̀sẹ̀ tó máa ń dé kójú ilé yóò dúró. ẹ̀sẹ̀ tí máa ń dé kí ìyẹn lọ ìtẹ̀lé ayé ṣùgbọ́n kò ní sáà ẹgbẹ́ òdájú ní ẹ̀bá ti dáadáa ẹ̀bí yòó ìbá ti bòjì ajẹ́bí òkú gbogbo bàtí gbàtẹ́ ló bá sẹ́rí kó lọ́dọ̀ ọlọ́run bá tó hánà fífífì pẹ̀lẹ́tẹ̀ gbogbo àwọn ọjọ́ ayé rẹ̀ pàápàá ara rẹ̀ ẹ̀rí ẹni yẹ yọ padà máa wá sọ nígbà tí gbogbo ọjọ́ ayé bá ara rẹ̀ tẹ̀sí yá lè dẹ́rì ọ̀dọ́ sùn àyà ọmọ ìfẹ́ mi ṣé mo ní mo ti wá lókùn tètè ayé. ẹ̀rí eléyìí náà máa gbé àdúrà ẹgbẹ́ tó bá dàgbọ̀ lẹ́bí pọ̀ nídìí ó ń ṣe dáadáa. tó bá ń fún wa ìlú àtàwọn ènìyàn ń ṣe fún ike ọlọ́wọ́ ti lágbájọ́ ń pẹ́ láyé orúkú lẹ́bi àti orúkú ìyẹ́sẹ̀ yìí wá níbi ọ̀rọ̀ sáńtẹ́ẹ̀dì sọ́sọ́ ọ̀hún àlùsọ́lá ń sọ. ibi tí bá lóun ọ̀gbọ́n òdúgbò ẹ̀mí òdúgbò rẹ̀ fẹ́ àlejò tó ń lọ́wọ́ máa lọ sílẹ̀ wọ́n lè tí ọ̀gá fẹ́ fún nípa òun parẹ́ mọ́ láyé ó sì fẹ́ pẹ́ láyé pàdéyẹ sí lọ́rọ̀ àdìmọ́ ó sọ wọn àti àmọ̀lẹ́bí pọ̀ ọ̀fẹ́ kàkùrù ọmọ àti àmọ̀lẹ́bí pọ̀ kí làbí ní àmọ̀lẹ́bí pọ̀ èmi yóò fẹ́ bòlù ó kú wọn lọ́wọ́ ọ̀hún kú ẹ lọ́wọ́ wọ́n ti di àtọ̀wá fún wọn wọ́n ti di oúnjẹ ó fún wọn wọ́n ti di oúnjẹ kọ́ fún wọn wọ́n ti fi kẹ wàhálà tó wọn. Tàwa àwọn bí àjọ àlẹ́nu omi lẹ́nu àjọ àjẹ déyàn ẹ̀mí yóò lọ. Sọ nípa bẹ́ẹ̀ nínú àwọn orí pàdé olóko tó wà kẹsẹ̀. Òun ni pé ẹsẹ̀ máa ń pèrè àwọn wa ni. Bí ẹ bá ti ṣe kàmáyé, èkejì ọ̀sán tó tún kébìlà tó wá sí ìbílẹ̀. Dídí wíkí á sòrò fẹ́ni tí tẹ́sẹ̀ yẹn láti lè sọ́pọ̀ ẹ̀ kò ní lè jáde kó tẹ́sẹ̀. Bẹ́ẹ̀ni, bí ẹ bá tẹ́sẹ̀ rẹ ti tẹ́sẹ̀ ti tẹ́sẹ̀ tó ti bẹ̀rẹ̀, lọ́n lápá lára rẹ̀. Dídí wíkí ọlọ́wọ́ bá tó ká lọ́wọ́ ká lá. Yóò sẹ̀jà ọ̀ṣẹ̀ àbínú. Ẹ bàbá àwọn ọ̀ṣẹ̀ àbínú lè jẹ́ ìsìn pẹ̀lú àìjẹ́ àwọn àti sáà ní ìlú èèyàn pẹ̀lú àwọn kí ó lè yẹ kí èsù bí èyẹ àwọn àti sáyé ló yẹ bẹ ẹgbẹ́ ọgbà tó ti jábọ̀ lọ sí lábúrú yìí ẹgbẹ́ tó sọ fún òsì máa gbére sí èsì àtẹ̀rí ọ̀rẹ́ àtàrẹ ìjáde tí ó ti gbé ọ̀yà kiri ìyàwó àtẹ̀tọ́ ló ń kú wọn. Mo ní ba bẹ́ẹ̀ ẹ̀sìn máa ń pera wọn ni wọ́n máa ti ṣèké wáyé kejì ó sọ pé ó kókè mí náà wọ́n máa pera wọn ni. ẹ̀já fún alápẹ̀rẹ̀ káńtà gbèrè ọ̀dà èyí tó ń pè jù sí lọ. ẹnìkan wá lọ sẹ́lẹ̀kù kẹlẹ́ òyìn bá dé. ẹ mọ̀ pé fẹ́ẹ̀sì náà ló ti yẹ ìpàdé yóò tún wọlé o. bí wàá ti ká fẹ́ẹ̀sì wá ní ìdá ẹ̀sìn máa nìyí fìdáàbì ẹsẹ̀ kan ló sílẹ̀ kò fún ìgbà ẹ̀sìn lélẹ́yìn láì ti yígi lòun ló dé nǹkan báyìí wọ̀ ọ̀yà ìjà ló kẹ́sì ọ̀gá ló kẹ́sì ọ̀gá tó fà yẹn ìfúnfí ẹsẹ̀ ní ẹsẹ̀ tí yàrá ti bẹ̀rẹ̀ sí ti tẹ́sẹ̀ báyìí wọ́n tún máa ń gbéra wọn jáde ìṣọ́yà tó wá sílẹ̀ ó dà wá sí ìyá bàbá wa lọ́wọ́ wa. ní wípé ẹsẹ̀ náà orí pàṣẹ burú tó ní ní bá ti kọ́kẹ́ lẹ̀ ẹ̀mí ìyá máa lẹ̀ ní gbogbo tí ìyá máa lẹ̀ sí kò ní rọrùn láti jẹ ní rọrùn. ó lẹ̀ bí èlé padà kú yẹ́yẹ́ ẹgbẹ́ kò sí dáadáa mẹ́lẹ̀ pé títí ọgbà. bákan náà bí ẹ bá tẹ́sẹ̀ lójú ẹ̀ ẹ̀jọ̀ nílé kùnà sí wọn. lágbàá wà kí n bọ́ wá sí i sílé ìwé wa ní ọ̀dà àti bí ìyọ̀dà ló sì yí ìjọ wa dà. ẹ̀rí nígbà àwọn àbúrò tó wà fẹsẹ̀ nìyẹn. débi wọ́tọ̀ ó ní ìbò tí ẹ̀ ní ike rárá láti fi wó mi gẹ̀. àlébi sọ̀rọ̀ mọ́ ọ̀gá ló ti wọ́n dẹ̀ jọ yọ ẹgbẹ́ kúlù ó fẹ́ ìmọ̀ ààbà ilẹ̀ ìwòjà ìrì. gbogbo àwọn ọ̀dọ́ níbi ìyàpá. ẹnlẹ ìjà ìrè àtẹnudọ́ tẹ́lẹ̀ tó yẹ kí ló ń wá sí. ṣé o tí mo ṣe yóò ti sọ fara yín tó kẹ́ tó wá sí àkáàkiri. àdébí sọ̀rọ̀ lọ́wọ́ àdébísọ̀lá wọ́n ti bẹ̀rẹ̀ tó kí ẹ̀ tẹ̀sẹ̀ ọ̀sà ti tẹ̀ kí ẹ̀ tẹ̀sẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ tẹ̀sẹ̀ ìkọ̀rọ̀ ọlọ́wọ́ ti bọ̀ láti rí rẹ̀ nígbà tó wá di láàárọ̀ ẹni wa bẹ̀rẹ̀ sí ní sún ní àṣírí ara rẹ̀ ìwọ sọ pé yá fúlẹ̀ ìwọ lágbájá àbí ntú kẹ́dà àwọn kẹ́dà mo ti báyìí mo ti báyìí aburú ló ń sọ yẹ o àwọn yóò dé síbọ̀ fàhátà kàdọ́sà fúnra ẹ̀ náà ló pa gàgà rẹ̀ yá bẹ́ẹ̀ dẹ́ni alẹ́ lọ́tẹ̀ẹ̀tẹ̀ yẹn lọ́wọ́ ti bò láti rí tí yẹn bá tẹ́tẹ̀ lójú ẹ̀ kò ní jọ ìyẹn náà ti jáde kankan ní pé ìròyìn rí àforíjì ọlọ́run lọ́sùn kan. nínú aburú ti pẹ́pẹ́sẹ̀ mo ní pé ẹsẹ̀ nìyí àjogún bá àwọn ìjọ tọ́lọ́wọ́ ti parẹ́. gbogbo yaba táwọn yẹn ń fi lẹ́yìn àjogún báyìí. ó sì jẹ́ àjogún bá àwọn ìjọ tọ́lọ́wọ́ ti parẹ́. tí ìbá ta ọlọ́run bá kó tí ìbá ta lùkáwá ni tó ti bá tẹ́lẹ̀ ọ̀lọ́lọ́wọ́ àdéhùnsálá pálí òǹtọ̀ yọ lọ́wọ́ nípa ọ̀rẹ́ yọ fẹ́ máa fún wa kéékèèké tó àdéhùn bíi ìpínlẹ̀ orí wọ àwọn ọ̀sẹ̀lẹ̀ tí wọ́n máa tẹ̀lẹ̀ ní àtàwọn fìtílẹ̀ oríṣiríṣi ṣùgbọ́n pé parun irú ìkọ́ tẹ̀lẹ̀ fáwọn ọjọ́ lóhùn àdéhùnsálá tó sàlám táwọn ọjọ́ lóhùn àdéhùnsálá tó sàlám irú ìyàwó ní wáyé mọ́ torí bẹ́ẹ̀ tó aburú kọ́ wà fẹ́fẹ́ lè gbogbo ìyapa yẹ́yẹ́ lò ìyapa táwọn yẹn ṣe àjogún báyìí látara àwọn ọjọ́ tọ́lọ́wọ́ ti parí. ìyapa kẹfẹ́ wọ́n pè ní alòrìyà ìkórìjọpọ̀ ọkùnrin àtọkùnrin bá fẹ́ra wọn. àjogún báyìí látọ̀dọ̀ àwọn ọjọ́ lòun lóòótọ́ alẹ́ sọlá tó ṣẹlẹ̀ ẹ̀rí káma jó fún ọkùn tó gbajúmọ̀ láwùjọ wá ń sùn àtàjò tó báyìí látọ̀dọ̀ àwọn ọjọ́ ṣùháì àrí ìsọ̀rọ̀ ìsọ̀rọ̀ káma ti gbéraga lórílẹ̀ pẹ̀lú káma balẹ̀ jẹ́ àtàjò tó bẹ́ẹ̀ tẹ̀lé látọ̀dọ̀ àwọn ọjọ́ fìràwọ̀ kí ẹ̀ ń ti gbéraga ọjọ́ rẹ̀ lójú gbogbo àjẹdẹ́gbá àjòkú bá lòun náà látọ̀dọ̀ àwọn ọjọ́ hood tó ti pa bẹ́ẹ̀ ẹlẹ́sẹ̀ nìyí yóò wọ ẹ̀wù apá kan àwọn ìjọ ni tí wọ́n ti jẹ́ ọ̀tá ọlọ́run gbogbo àwọn olùkọ́ni ẹ̀jẹ̀ ká síwájú ìyàgbá tó bá wà lọ́wọ́ wa o torí ìyàgbá nìyí ó kú pa ní téèyàn bí máa ń jẹ pẹ̀lẹ́ lọ́dọ̀ ọlọ́run bá sùn hàn téèyàn dẹ̀ bá jábọ́ yẹyẹ. àlùfáà sàbẹ̀ ń bá sọ̀rọ̀ رحمه الله تعالى أفرض بهذا عليه بعض ويبر لدولهم nígbà tí wọ́n yapa rẹ̀ àlejò sọlá tó ká lọ. wọ́n jẹ pẹ̀lẹ́ lọ́dọ̀ ọlọ́run ni wọ́n bá yapa ọlọ́run. àti gbogbo ẹni yóò ti bá yapa ọlọ́run ọba subhanahu wa ta'ala asẹ́jẹ̀ ìfẹ́ni lọ́dọ̀ ọba dẹ́dà. wọlé àzù aláìní alihamdulilayi basiri ló sọ̀rọ̀ yẹn. kọ́má yìí tó wọ́n ní yìí lọ́dọ̀ ọba dẹ́dà ni lẹ́ àtọ́bọ̀ ọlọ́wọ́ ọba dẹ̀ sọ wọn nídìí ẹsẹ̀. torí bẹ́ẹ̀ tọ́ba ti di pẹ́rú yẹpẹrẹ lọ́dọ̀ ọlọ́run ọ̀sẹ̀ tó lè sàpọ́nlé ẹ̀ mọ́. ọlọ́run sọ fún sábìlì hajj ayah eighteen wọ́n mọ̀ iye fáwọn ẹlẹ́gùn bíi fótìrì. ẹni yóò tọ́lọ́ bá yẹpẹrẹ kò tẹ́ tó lè bọ́lé. ìyapa ẹ máa ń jogún yẹpẹrẹ fún yàrá. ìyapa tọ́kì pọ̀ jù wọ́n á lé ọkàn ní sí ìyapa yẹn wọ́n lẹ̀ padì yọ̀wọ́ wà tó nígbàgbéra. nínú àwọn ẹni sáájú rere nígbà tí wọ́n fẹ́ sọ̀ tún mọ ọlọ́wọ́ ọmọ tó hàn náà ní sọ́ọ̀tù mùsọ̀fìfì àyà kẹrìnlá ọlọ́run ọba adé lọ́sọ̀ pé kẹ́lá báwọn rọ́ọ̀dà àlẹ́ ìlú níhìn màkánù yẹn ti bò lótìtọ́ bí kò ṣe gbogbo wọn lẹ́nu ìwádìí burú tọ́rù yẹn wọ́n ní sọ̀rọ̀ àrà àti oníbẹ̀ yẹn wọ́n lẹ́nu àzáǹfò àlàzáǹfò ẹ̀ṣẹ̀ lórí ẹ̀ṣẹ̀ àti májẹ́ kọ́kẹ́ lè parí tí ẹ bá ti gbẹ́sẹ̀ lójú ẹ̀ kódà tí wọ́n mú lọ bí tí wọ́n pa báyìí ó lè gbé ní tí wọ́n pa létí gan yóò tún gba létí gan ìwọ ni wọ́n lọ pa lọ́wọ́ because kò ní ìtumọ̀ fún bọ́ọ̀lù lọ fún ẹ̀mí tẹ́lẹ̀ àwọn tí ẹ̀fẹ́ wọn ó lè mú ẹtí tọ́jú àwọn ẹlẹ́mọ̀ kó jí kúkú ọba kúkú ẹ̀rí wọ́n ti túmọ̀ rẹ̀ níbi wúwo dákò àìláàdáàbò ẹ̀sẹ̀ lórí ẹ̀sẹ̀ wọn ni rákìtù yẹn ẹ̀sẹ̀ wọn máa wà lórí ẹ̀sẹ̀ wọn máa wà lórí ẹ̀sẹ̀ hàtà yà àmọ́ ìkọ́lù tọ́kì yìí ó fi pọ̀ ìyapa ó lè mú ìwọ ló làálẹ̀ òjijì ọlọ́run ọlọ́run àdùsọ́lọ́ ìgbìjìlẹ̀ síkẹ̀ ọlọ́run. sẹ́ẹ̀sì mọ̀ bá àdúrà nẹ́bí ọlọ́run àdùsọ́lọ́ àlè bí wọ́n ti ẹnikẹ́ni ló wà. bó ti já pé tí ẹ̀mí lọ tó sáté pè sáté ní iṣẹ́ a àfẹsílẹ̀ yóò fi rú náà. àwọn tí wọ́n fi bẹ́ẹ̀ ń jìnnú wọ́n kẹ̀ ẹ̀wù bàtà nẹ́bí sọ́lọ́ bá sọ́lá tó ń fi nẹ́bí lájọ yẹn ní àlùkáàdà ṣàròfà àlá wọ́n wá kú jọ ọgbọ́n àwùjá àlè rẹpẹtẹ bẹ́ẹ̀ láwọn ọ̀dà rẹ̀ burúkú bẹ́ẹ̀ wọ́n bá kú jọ. wọ́n wá gbìmọ̀ rẹ̀ láàrin àwọn pé tábàtẹ̀tẹ̀ rẹ̀ ti kàdó lè lọ ju sákìlà tó bí sàdẹ́bì lórí sọlọ́wọ́ àlùsọ́lá ẹ̀yin náà gbọ́dọ̀ àkókò ṣe máa ibi tí bẹ̀rẹ̀ ọwọ́ ẹ mọ̀ pé kò ní jẹ́ kékeré níta máa rẹ sórí lọ jùlẹ̀ lórí gbọ́ bá forí kalẹ̀ sùhánàlá wọn máa ṣe bẹ́ẹ̀ náà tòótọ́ wọn ní ìyẹn lọ jùlẹ̀ lórí gbọ́ forí kalẹ̀ láàrin láàrin ọwọ́ afẹ́ni tó lè lọ yẹ kíní rẹ lórí afẹ́ni sọlọ mọ́ àlùsálà àti ọmọ rẹ kan síkà òrìṣà lọ́ọ̀dì tẹ̀lé àtà ó sì ṣe jù wọ́n yìí níyà nígbà yẹn ọjọ́ ọ̀dọ́mọbìnrin olúwa lọ yẹ kí ah, ẹyin kí níyà yìí dálẹ wá sí ẹ wàá rí gbàgbà bẹbí sọlọ lọ àtọlá tó wá parí ọwọ́ akú wọlé kẹtù wọlé tọsí ọbẹ sí ní ká wọlé ẹkọ ọkẹ Ọlọ́run lágbájọ gbọ́dọ̀ lórí bọ tàbẹdọ gbọ́dọ̀ lórí bọ kó tó ti wá sábọ ẹfẹ sábẹ sáwọ lórí sọlọ lọọbù àlèwòsàlá gbogbo àwọn ẹni sáà tó sọlá ń ká bọ wọn yẹyẹ gbogbo kátà ni wọ́n tó tó tó gbúdọ̀ ní gbúdọ̀ ọjà gbogbo kátà ni. gbogbo wọn ó kú kóró wọn padà lọ rí wọn gbọ́dọ̀ sínú kẹ̀kẹ́ ní ní kátà yìí. ẹ̀sẹ̀ wá nìyí ó lè sọ ẹni tá à ń pè ní ẹrú ọlọ́run ó lè jẹ́ gbogbo sínú èpè òjijì ọlọ́wọ̀ àti wàá kékeré òjijì ọlọ́wọ̀ ìrọ̀ wípé àtẹ́bí sọ́lọ́ ló máa lò sọ́lọ́ gbogbo eléyà ń sọ náà sọ́ọ̀kù yapa tó bá wà lọ́wọ́ wa. àwọn yapa kẹfẹ́ sáàtẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àtàlà ń tún pé máa ló ṣe. inú ẹ̀ àlùwá ṣì bọ̀ wáyé kò sàn òṣì nù. ẹni tó ń palà fún ìyá àtẹ́bí tí wọ́n máa fún agbọ̀dọ̀ yìí lọ́bi kan fún wa tẹ́lẹ̀ títí ìyàgbọ́dọ̀ tó bẹ̀rù lọ kọ́dà bí yẹn lóye ikú rẹ̀ kéde ìtajà yìí. nínú àwọn ìpè tọ́tẹ́ tó ti tọ́lọ́ ọ̀rọ̀ wa yìí. àlùwá sílẹ̀ wá lùkù sọ̀tìlà. ẹ tó fi rúkú kó tó kẹ bá ń ba nínú jẹjọ àwọn ẹlòmí ò lè kú lọ ní jákà ní ìsìnkú tó lọ sí jẹ. níjọba yẹn ká tẹ̀lé tọ́ àtúwà lọ yàgbọ́ náà wọ́n òun lè kó sábẹ́ rẹ̀. ẹni tó ń tẹ ẹni bá nínú àwọn ẹgbẹ́ gbà bẹ́ẹ̀ sọ́lọ́ ọ̀sánlá máa jà nìyẹn ẹni pé ẹlọ́dẹ̀ wà pọ̀ láwùjọ gbọ́mọlé lásà àti lásẹ̀gbà láàdínláàdínláà rí bábá tó ti fi ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ àtàlá bẹ̀ kí ó yé wáyé pé owó rìbá wà nkẹ́kura ìlà kéèlà kódà kọ́kọ́ báyìí yẹ padà máa tó sì kẹ́yìn ayé ẹ̀ ẹ̀rí ọwọ́ ajá títí onídìí àwọn èèyàn tó tó sálá ń lébè lébè ọ̀rọ̀ ilé wọ́n pọ̀ àákìlà rírà ẹni tó jẹ ìlú wọ́n mú kìlà wù ẹni tó fún yẹn jẹ wọ́n káàtìbà wù ẹni tó fàkọ́lẹ̀ rẹ̀ wọ́n ṣáàjìlà wù àtẹ̀tún jẹ́ ìgbé ọmọ ẹ̀ báwọn ọ̀dẹ bá ń kílẹ̀ pẹ̀pẹ̀. àdìgbẹ́ náà sọ̀tàlá kú wọlé mọ àdìlẹ́lẹ́lẹ́ ẹnìkan kọ́ yàwó bó ti ẹ̀kọ́ kọ́ ní ìlànà ìṣẹ̀lẹ̀ à yọ wá wò pé ó ti kọ́ lẹ́ẹ̀mẹ́ta o ṣùgbọ́n òun fẹ́ kọ́ padà sọ́dọ̀ ẹ̀ kọ́kẹ́rọ̀ wa sọ fún ọ̀gájú fi ọ léde ní ìkẹ́kọ̀ọ́ fi padà sọ́dọ̀ ẹ̀ ní àkọ́kọ́ láàrin láàrin lọ́la irúfẹ́ ẹni ẹ̀ nínú àwọn ẹgbẹ́ àdókò sọlá ń pépè káàkiri pé pépè ó lè abẹ ẹsẹ̀ ó lè sọ ẹrú ọlọ́run ẹrú ọlọ́run ẹni tó kù sí pé ìjọba ọlọ́lọ́run àti sọlá. àdókò sọlá ń pépè fún àwòrán ìyẹ̀wò ìmọ̀ràn tẹ̀sí wọ́n rọ́ọ̀nì. olówó bọ̀dọ̀ àtẹni tó gbà àtẹni tó ṣe alàgàdá láàrin wọn ìgbésọ̀rọ̀ bá ti rí báyìí ẹ ó ti ní ètò náà máa kábà ti lọ mú fún ọ nínú èmi ni ọmọ ìyapa ní máa ń dá ọ̀pọ̀lọpọ̀ ọ̀bàjẹ́ lẹ̀ sórí lẹ̀ ó dà ó lè dínkù mi ọ̀bàjẹ́ omi dáǹkù ó lè jásẹ́gun ọ̀bàjẹ́ lọ́rùn tó rọ kẹfà jáde lórí afẹ́fẹ́ lórí ẹsẹ̀ ó lè jẹ́ gbogbo bàjẹ́ ó lè jẹ́ sọ̀rọ̀ bàjẹ́ ilé lè dàrú nítorí ẹsẹ̀ eléyìí máa kí àti wá níbi ọ̀rọ̀ ọlọ́wọ́ bá sùhánà sọ́tò rò ó àyà tọ̀tí wọn. ọlọ́run ti tọ́ àrùn ìfàsẹ́ àdúgbò ìbáfúrí wọ̀ ìka ìbàjẹ́ ọ̀hán nílẹ̀lẹ̀ àti kúrò nígbà kẹsàn-án bàtí ayébi náà nítorí pálapàla táwọn èèyàn ti. ọlọ́wọ́ bá ti bẹ́ẹ̀ lè bí bọ́ọ̀lù bá àgbọ̀n lẹ́ni àmì lù kí ètùtù ọlọ́run ṣe bí ọkẹ́ fẹ́ kú díẹ̀ wá níbi apá kẹrin táwọn yẹn ń ṣe làálà òmìnira ìṣe hàn mọ́lá gbọ́yàwó yẹn àtúbà. ó bìrẹ̀ pé ká sí ọkọ̀ òkè lọ ṣe jáde bí mara ìlú bí mara ti jáde bí bí mara sílẹ̀ ọlọ́run tó ti bẹ́ẹ̀ yóò bí kò ń bá àwọn lẹ́dí àárẹ̀ lò kóbìnrin fún àwọn èèyàn tó ń apá kẹwù tó ń ṣe kéwù tó gbé ọmọ kẹfẹ ìwọ̀n dára náà ń pọ̀ kẹwù tọ́lọ́ bá fẹ́ kú wó bọ̀ wà láti ayé ìyá ti sùn wa. kálukú tó ń sọ pé akọ́wù bá lọ mo tó ń kẹ yóò tó lọ. ẹsẹ̀ ìgbà pàṣẹ owó rárá ni àtọ́yẹ kéèyàn fi owó ní ẹ̀sọ́ owó lára yàtọ̀ sí ìdáyé obìnrin bá ti yọ rẹ̀ torí owó tí ti kẹ́rì rọ rẹ̀ bá. tọ́ka jẹ́ ìyàwó kan lọ́dọ̀ ọkọ rẹ̀ ẹ lè gbé méjì o ẹ sì lè gbé mẹ́ta kọ́dọ̀ ẹ lè gbé mẹ́rin ọ̀kẹ́ gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ. lọ́dọ̀ wa sọ pé sam èmi nìkan ilé ẹ̀ ní ọba jẹ́ ó di ẹ̀lọ́míyọ́ kì í mẹ́ ìlú wa ìgbà yìí bá. bẹ́ẹ̀ tí ọkọ rẹ̀ kọ̀ fẹ́yàwó mi ìlú ọkọ̀ ṣe pálapàla ń ta ni ara wa sa ẹ ẹ ẹ òun dáadáa nìyẹn ẹ bá òun fẹ́ fẹ́ o torí mo ti gbọ́ pé wọ́n lé lẹ́fẹ̀ẹ́ lè fẹ́ méjì lè fẹ́ mẹ́ta lè fẹ́ mẹ́rin ṣùgbọ́n kẹ́ máa ti jẹgbẹ́ mi ìyẹn lè níbi kọ́ kọ́ máa ti pé ní sí káwọn bàbá wa àwọn àwọn ènìyàn. Tọ́ọ̀. Náà, a kí àwọn bàbá wa alálejò tó kalẹ̀ ọlọ́pàá bá ti ṣe àdébí dáadáa bàbá ọlọ́dà pàdé pàpàdà sí lóò. À ń sọ fún wa nípa ẹ̀ṣẹ̀ ìyába. Ìdí máa ń panẹ́ àlùkíyọ. Èyí tí ìrọ̀sùn wúlà. Orú sì ti yí inú ìròyìn dẹ́nà. Torí ọlọ́run bá gẹ́gẹ́ bá ń torú. òun tọ́ lọ́wọ́ òun lẹ́sẹ̀ kẹrù ọlọ́run bá lọ kó sínú ìbàjẹ́ ọmọ ẹ̀kọ́ méjì lálé. bọ́bá jáde mọ́tò yìí ń dowó ọkọ̀ ẹ̀ pé kọ́ má ṣe bárabàrà òun dáadáa nìyẹn. ṣùgbọ́n òṣèré ń ẹ̀ pé nǹkan tó fún lẹ́sọ̀ má ṣe ìbá yìí ò tọ́ lẹ̀. ilé owó máa kú lẹ́mìí èèyàn lọ́dẹ bí owó yìí owó ti di tẹ̀lé ọ̀sán òun là tún sí ọ̀sán aṣọ fún wa yìí pé ọwọ́ àdúrò yìí yìí lọ́yẹ sí ẹ̀dá nìyọ̀ ni nínú kẹsí máa ń kóra ẹsẹ ẹ̀rọ ìlàpá tó tẹsẹ̀ máa ń lágbá lára òdìgbò kéde yóò ní tìjú mọ́ òdìgbò tìjú mọ́ bákan náà yóò tún jẹ́ kí ọlẹ́lẹ́bí ẹ̀gbá bàbára ọlọ́run ẹ̀gẹ́ kí làwọn wá sí ṣe nínú kẹta àwọn èèyàn máa ń ṣe tẹ́lẹ̀ bá tó bí ẹ̀ ẹlẹ́bí ó ti sọ ọ́nà kékeré ni mo wá ń ṣe tóun ṣe kékeré kan ni àwọn tó wá ń ṣe báyìí kọ́. àwọn àjẹ́ máa ń sọ fún wa yìí pé ìsì fẹ́sẹ̀ tọ̀sẹ̀ ẹlẹ́ẹ̀kún ṣùgbọ́n ta lẹ́ni tọ̀sẹ̀ ọba adẹ́dá ìfọ́sẹ̀ tó ti tó lẹ̀ ọ́ pàtàkì lẹ́ni ẹ̀ ẹ̀sẹ̀ nínú orí gbàgbé burú tó wà. òun ni pé kí máa ń padì sí àti náà ilẹ̀ àti ìwọ tẹ̀lé. ọlọ́run náà gbàgbé rẹ̀. ìfọlọ́ bá fa yẹn. àwọn máa wo bí pé gbàgbé sókè sèrò ìyàwó kò bá wa dẹ́dà láà. yẹn ní fọlọ́ bá gbàgbé ó tọ̀ wọ́n sínú aburú sínú yà. agbàgbé ẹ̀ síbi àpá àti ìlú ẹ̀ òjò rẹ̀ tẹ̀ síbi dáadáa ìgbàgbé lè jábùkù lọ́dọ̀ ọ̀dọ̀ wa ṣùgbọ́n ló ń gbàgbé lè ròyìn ìlọ́jọ́ fún ọba dẹ́dà lóòtú fún ọba dẹ́dà lórí pé ọ̀nà ìdáná ló ń kọjá ẹ̀sìn ìjà ẹlẹ́ta rè é gbàgbé ṣùgbọ́n lẹ́ẹ̀ta bẹ́ẹ̀ ó tún lè fún àtúntò sí àlọ́ fúnra rẹ̀. irú ọ̀rọ̀ náà wọ́n sọ hálẹ̀ fọ́nù áyà ìdílógún tí kọ̀ọ̀kan ìlógún ọlọ́run ìlà láyé mẹ́sẹ̀ ìdílé náà lọ́dún ẹ̀yọ́ nígbà gbọ́dọ̀ kẹ́mi ọ̀wọ́dọ̀ kúrò wúlọ́la wọ́n tẹ̀kùn lọ ẹ̀fá yọ ọlọ́run torí ọlọ́run ti yọ ìdùnnú lọ́wọ́ àtàlẹ́ irú bí wọ́n tẹ̀lé yóò ápò yín rò wọ́n wọ́lá takúlù kálẹ̀ bí ìrẹ̀lẹ̀ tó lọ. ẹ má dàbí àwọn ọmọ gbàgbé ọlọ́run ọ̀sán ọ̀sán ọlọ́run wa tẹ̀wọ́lé ìfẹ́ gbàgbé yẹn pẹ̀lú kí ọlọ́run tẹ̀sí gbàgbé àwọn ẹ̀ ọlọ́run pa àwọn tí òbí tó yà sí ló agbóró ó lẹ̀ níka mú ipá ti kó àwọn èèyàn ti kò ní. ẹsẹ̀ kìí ti gbé ìwọlé ìrìn ẹ̀mí kìí ti kọjá lọ sọ́dọ̀ ọlọ́run èèyàn sì nílé ìrìn ẹ̀mí lọ sílé ìkẹyìn ẹ̀yọ̀ tó wà lójú ẹsẹ̀ yìí bá gbé dẹ̀ agbóró wọ́n tún kí ló dé kọ̀ yóò fi pa ìyá ẹwà gbáyà náà lè máa gbọ́dọ̀ ọ̀rọ̀ máa kà fún ọlọ́pọ̀lọpọ̀ ìdọ́rọ̀ ọmọ ọdún sọ̀rọ̀ ọ̀rìyà káàlẹ̀ ti hàn mí lẹ́tọ̀ kùtùmá ìtàn yàtí àrídìkù àárọ̀ gàdá ìkùlì mọ̀ká وكفرت بأنعم الله فأذاقها kò sí wàhálà rárá àríwìsì wá wọ́n jẹ́ wọn kúrò ọ̀rùn sàdéédé ọ̀gá mara ti bí àdéhùn mi lẹ̀. gbogbo ìdẹ́ra ìwé ẹ̀kọ́ fi sọ pé bọ́ba dẹ́nà wọ́n bá sáì ní gbàgbọ́ wọ́n sáì lórí wọ́n ti pẹ́ bọ́ba dẹ́nà. àdá kọ́ àwọn ọ̀hún ìbá sàlìjọ́ àtẹ́tẹ́ nìyí ó bá gbé bẹ̀rẹ̀ àkúrò àwọn aṣọ ìyàkálẹ̀ fún yẹn torí àwọn òdìrà kan ní kẹfẹ́fẹ́ yìí. Abẹ́yẹ ká tó bá kúrò níbi àwọn ẹ̀yà báyìí. Gẹ́gẹ́ bí àkọ́lé ọ̀rọ̀ tí wọ́n fún wa. Táwọ́bà òun ni kí ni pẹ̀lẹ́. Orí kò sí burú tó. Kí ẹ sì sàbábọ̀ lórí èyí tó ti wáyé bí ẹ ti ṣe fẹ́rẹ́. Kí ẹ dẹ̀ pinnu ibi yóò lè padà bí ẹ̀jẹ̀ tó ń bá ti wà láyé. wọ́n tún gbé kékeré àtọ́gbà tó tẹ̀síwá gẹ́gẹ́ bí àlejò jáde rọ̀kìmà ọ̀la ọlọ́dún ẹni kéèyàn pinnu yẹ́yẹ́ kó wò ní padà síbi ẹ̀sẹ̀ mọ́ òun ló ń pè ní àtọ́gbà tó tẹ̀síwá. mọ̀nyìnbó oṣù lè ṣọ́ra rọ̀kìmà ọ̀la wọ́n ti kọ́ ní ẹ̀tọ́ wù àyàpá ní kọ̀rọ̀ fàlìyé tó ṣe fún àti ọjà tí pé káwọn wọ́n já sí pe káwọ́ jẹ́ kọ̀rọ̀. wọ́n sílẹ̀ lekoo àṣà àlà níyà ẹni tó wà ní pé gbàgbá ló ti yá yapa. fàlìyé tó wà àlà níyà ó jẹ́ ọgbọ́n tó tà lẹ́rọ. فإن الناس يعجلون ولا يكثرون wọ́n يكثر ولا يعجل sọ̀rọ̀ ń gbèsè sí ó ti láì sí èèyàn ẹlòmíràn sọ wípé a ìtọ́ ìgbọ̀dọ̀ fi kí nígbà tó tún padà wọ́n. ìgbà tó ti sọ bẹ́lẹ̀ tó ti gbé sọ̀tún kan lọ́wọ́ ọmọ dáadáa wọ́n ti torí fáwọn èèyàn ní yọ àìsírò wọ́n ti láì sí ẹ̀ kí wọ́n dá gbogbo yẹn fẹ́ àwọn àti olówó ti ọ̀dà lọ́ba tán. wọ́n ṣùgbọ́n bá wọ́n là yọ àjẹ òtítí láì bí rẹ̀. oríṣiríṣi táwọn lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ méjì wọ́n pèsè ní táwọn tó ṣe náírà bá wọ́n pèsè ní táwọn tó lè ṣe náírà bá táwọn tó lè ṣe bá ìrònú bí wàdà táwọn tó lè ṣe náírà bá òun ni wọ́n máa báyọ̀ ọlọ́wọ́ bá sọ̀hánà nítorí agbára tó nílé ọlọ́run. táwọn bàtò ní ìsìnjábá òun ni máa ti ju ọlọ́run ọba buhana ìkúrú bíbí mi nípa àwọn ti súnmọ́. ṣùgbọ́n tuntun bá tán lálàáfíà ni òun ni àtàwọn bàtò já sọ́wọ́ wa tún bọ́ ọba jẹ́ òun. àwọn olùwà ọlọ́pàá lè wọ́n sọ àwọn bá jẹ́ ṣùgbọ́n àwọn bá jẹ́ kámágbàgbé pé o dáhùn àti dáàbì máa mú ìpìlẹ̀ alámọ̀rí ẹ̀sìn wa òun ni tí ọlọ́run wa sùfààlù àti súnà tẹ̀lé sọ̀rọ̀ lọ́wọ́ àdìgbà sọ́lá lẹ́yìn bẹ́ẹ̀ á sùn fún nínú àgbọ́yàwó ẹni ìsáájú rẹ̀ tí wọ́n gbọ́ yín nínú tí ọlọ́run àti súnà tẹ̀lé sọ̀rọ̀ lọ́wọ́ àdìgbà sọ́lá tẹ̀wá ní àwọn májèkú tó wà fún tuntun bá ìtumọ̀ rẹ̀ ní pé àwọn ẹ̀rí rẹ̀ nínú tí wọ́n lọ́wọ́ àti súnà níbi sọ̀rọ̀ lọ́wọ́ àlejò sẹ́lẹ̀ àkọ́kọ́ tó bá jẹ̀bù àlè ìfẹ́lá wọn àlè ìlẹ́kùn ọ̀rọ̀ kí ìyẹ̀ta yóò fún wọn ní ìdíyẹ̀ kíá. ẹ má jẹ́ àgbà tí ó fi arákùnrin dì lọ tọ́gbà ẹ̀mí náìtì náà èèyàn ló ti pa mọ́kẹ́tì lọ́gọ́rùn-ún yẹn ló ti pa ọwọ́ abéèrè yìí pé táǹkì bọ̀ jù lórí rẹ̀ ọba kọ́ta sí ọ àbá àgbàdo bá ṣe jọ ṣùgbọ́n ìbọn rẹ̀ ò tó. ọbẹ̀ pé méjèèjì láti olówó àti orin ní ọba lọ fi di ìmọ̀mù sáfẹ́ ìgbìpàdé àwọn fún ìyá ọ̀gbọ́n lẹ́sàwá ìdáfà ìdíwà àti lọ ìyá gà án sọ̀rọ̀ ọ̀la ní ìdàgbọ́ ọ̀sẹ̀. lọ́kùnrin ẹ̀sùn kọ́ yíwọ̀ wọ́n tó kọ́ wọ́n á gbà ìjà rúrù lò àìsàn olùjà ayẹyẹ lò. wọ́n ti pàdé àwọn tó ti jáde tí ẹni tí ó sàtọ̀ yìí tí ó dìmọ̀ ọ̀tọ̀ tí jáde kì í ṣe gbọ́dọ̀ pé mo lọ sí ẹ̀sìn sùfì. ojú sọ fún ọdún pé kò tún jẹ́ tí ó máa sí lọ. ọ̀kúnlé ìtàwà ìdàgbàgbọ́ kẹ́nu méjì. fàyínlẹ̀ wà hàkìlá èmi e mo fi pàápàá lọ́wọ́ ládàá mo fi búra ìyá ka àtúntò lòdò ṣe kìlọ̀kìlọ̀ kan ni ọ̀dà ní kà ọ́ ń ẹni tó nímọ̀ sí èsì lọ́wọ́ ọkàn rẹ̀ máa lè láti yẹ kó wọ́n tó tó rẹ̀ ò lè sọ ìbẹ̀rẹ̀ ọlọ́pàá tó

ṣé á sì rákùnrin jọ lọ pa ẹ̀ àbá lè rí ẹ̀rẹ́ ọkùnrin ẹni lè rí bẹ́ẹ̀ sì kò lè rí ọba pa àfa ẹ̀rẹ́ ọba fi ọlọ́run fi ẹ̀sìn rẹ̀ sàn sọ fún pé òun tún wà lórí rẹ̀ tọ́ka olùbọ̀. ìyẹn ń dúró lè ká ọwọ́ àtọ́sọ́lé ilé rẹ̀. Báyọ̀ nìkan máa ní kó ti lè yọ ọgọ́rùn-ún ọmọ tó kò ní ṣe lọ́sẹ̀ lọ́gọ́rùn-ún. Ọ̀sọ̀ ọgọ́rùn-ún ilẹ̀ tó ti padà yìí tó lọ aláforíjì ọlọ́run. Àbá yẹn níbẹ̀. Ọwọ́ òkè àbá afákẹ́kẹ́ gbé wọ́ra lẹ́yìn. Ó wá ní òbí ló ti fẹ́ ṣe tó wà yẹn. Ìbànújẹ́ gba túbọ̀ bẹ́ẹ̀ ní gbogbo bẹ́ẹ̀. Ọ̀nà báyìí ni. Lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ ni yẹn gbọ́dọ̀ ló fi jáde sí

bí nǹkan sọ kálẹ̀ náà mọ̀lá ìka nìyẹn ọjọ́ yẹn já wọlé. mo máa mọ ipò ló túbọ̀ jù àtẹ́bí tó ti fẹ́ máa lọ sí lóǹkẹ́ ló túbọ̀ jù. bẹ́ẹ̀ láti rí pé ẹ gbọ́dọ̀ yára ọwọ́ ajá tó mọ̀lá ìka àgbẹ̀ lọ padà dé. májèmú àkọ́kọ́ tó fẹ́ fún táwọn àtọ́lọ́ ìgbà ìrònúdù àdẹ́yẹ. òun ni kó o ṣe lọ́wọ́ o ti bọ̀ pẹ́sẹ̀ ní fi yẹn sọ ìlẹ́sẹ̀kẹsẹ̀. ní máa wí pé ó ń ṣe ọ̀dọ̀ àbámà àgbélọ̀dọ̀ wọn bá ń fi ọwọ́ rẹ̀ tó ti wá pa omi nǹkan ìgbà tó fẹ́ ku ọdẹ tó fẹ́ ra mú tó fẹ́ ku ọdẹ yẹyẹ. ebi burúkú tó ń ṣe ìjọba àtàwọn sáà ààyè ojú kò ní ilẹ̀ tó ló ti gbowó. èèyàn ní ṣe orí bẹ́ẹ̀ ìkejì àtẹ́jọba aláàbọ̀ ọ̀fà bá jẹ́ kó kejì nìyẹn kí ẹ̀ sábà bọ̀ lórí ọdẹ yẹn ti tẹ́lẹ̀ ó yẹ pé mùsùlùmí ìrìnsẹ̀ni tí máa ń rẹ́ sí àwọn àsìkò ní ọ̀dà tó ti lò tó máa ń wẹ̀rì. àṣìṣe ìgbẹ́fẹ́ náà bàbá wa máa ń tẹ́lú kù ní ẹ̀ka tó gbà yìí. bàbá wa jẹ́ ọ̀dọ́ sọ à bàbá fún mi báyìí àwọn àjàgbá àwọn ọ̀dọ́ sọ sọ alẹ́ ní kàkàkàkà sílẹ̀ ní bẹ́ẹ̀ yẹn. ǹjẹ́ òun yẹn sọ fún adé àti pé kọ́má tàbí bí ẹ̀sìn ti gbà yìí. ìyẹn ó sàbámọ̀ lórí bí ẹ̀sìn ìyẹn bá rú ọmọ àgbẹ̀dùn arọ́ ìgbà àwọn ẹ̀sìn ìbalẹ̀ jẹ́rí ó ó ah, ṣàgbèrè báyìí lọ ah, pààyàn báyìí lọ ah, ṣàlè báyìí ìyọ̀ gbọ́dọ̀ máa wí rẹ̀. gbogbo ìgbà tí kí lọ́dún yẹn bá ti rẹ́ ní ìyọ̀ sábà wà lórí ẹ̀. má jẹ́ kó kẹta lọ́rọ̀ wọn ń gbà yẹn lẹ́rú. ọ̀dọ̀dà ni àzùmọ̀ ẹ̀ àdàbìlà àwùjọ. kéèyàn pinnu wípé sáàmù òun ò ní padà síbi ẹsẹ̀ yọmọ tó bá jáde báwọn ẹ̀fẹ̀ bí yẹn dá láàrin yẹn sí ọba dẹ́dà ṣùgbọ́n tó bá ti fẹ́ ẹ̀dá ẹ̀dá ní ẹ̀yìn yẹn tẹ̀ gbogbo ọ̀dọ́ máa bẹ̀rẹ̀ pé ẹ́ báwo yọ̀ máa dáké mi kí n dáké dá lọ́dọ̀ ọlọ́run àwọn ò dá lọ́dọ̀ ọlọ́run o náà bá dá lọ́dọ̀ àwọn èèyàn náà bàbá yìí lọ́dọ̀ àwọn ẹni rí lọ́dọ̀ àbáyọ̀ ìlú ti ní orin tẹ̀ lóòótọ́ ilé wọlé sákàtà àlọ́. ولهداهم طريقهم وليس كثرهم ولهداهم كتابهم إذا لست منك الوجه فلكل حي فقلت الذي فقلت ربي تراب wọ́n ti wọ́n bá ti rí ìfẹ́ lọ́dọ̀ wọn náà pàdé tó lò àyè nù gbogbo nǹkan tó kò ti gbé lọ́dọ̀ rẹ̀. tó bá lè kiri ìyọdún rẹ̀ kódà kó ṣe pé gbogbo àwọn èèyàn bá bá dá wọn lọ́n bá ti dùn wọ́n ti tẹ́mi lọ́rùn tó bá yẹ kúrò tí wọ́n lọ́wọ́ bá bí ọ́ gbogbo yẹn máa dín ìdálẹ́kù ní kẹlẹ́wùjà tí wọ́n bá ti rí bẹ́ẹ̀ rẹ̀ wọ́n ní gbogbo ààyè ló wọ́n ní gbogbo nǹkan ti rọrùn torí mọ̀ kó ló lẹ̀ ní ọ̀pọ̀ tó rọ́ọ̀bì tó rọrùn tó ló gbogbo wà lórí yẹpẹyẹpẹ náà ṣùgbọ́n mẹ́ta ní Islam rẹ̀ máa ti kúrégé ọmọ bàbá wọn mùsùlùmí pé mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ ẹni tó ti gbàgbọ́ tó máa dẹ́ta. sábà ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ òun mẹ́ta ló kún sínú. ó ní í ṣe pẹ̀lú àjẹ ọjọ́ ó dẹ̀ ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ó ní í ṣe pẹ̀lú ìfaraṣe. káàrin ìwà àtọ́ba dẹ́ta bá da káàrin ìwà àdìyẹ bá kù jẹ́ tàbí ó lè dènà rẹ̀ o. tó bá ti ọlọ́wọ́ bọ́lá wọn bá ti pẹ̀ láborí tó lé borí jọ wọ́n ti wà àtẹ̀yẹ yọ yẹ gbúrò sí yẹ lórí kẹ ọlọ́ta pàjá bí i. mo jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀tọ́ tá a máa rí náà wọ́n á ẹ̀tọ́ tó kiri ní tàbára kan ẹ̀tọ́ dẹ́dà fi jọ sí fún lọ́wọ́ nìkan. a fi nǹkan ìbáwọn adéwọ̀ gbàgbé àdínkù àlùmọ́tì àlùmọ́tò kẹlẹ̀ ń dọ́lé. Gbàgbá sẹ́bi sọ̀rọ̀ lọ́wọ́ àtúntàlá ń sọ yìí àtẹ̀lérú dàgbà lè mọ́tòlé jẹ́ ẹni tó tó kẹlẹ̀ ní. Àwọn kan kí ní sẹ́wù dẹ́wù kẹ́kẹ́ bẹ́ẹ̀ làwọn adigbá. Ẹni tó kẹlẹ̀ àwọn wọlé ní tí ò lówó tí ò ní gbàgbé àwọn ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n ti sẹ́rẹ̀ gbọ́dọ̀ kẹlẹ́ pé jọ̀bí adébíjọ́ bí dàgbéyàmọ̀ ó kó ìrùn wá ìrùn rẹ̀ pé ìlú wákàtí márùn-ún wọ́n lọ fún nígbà fílà ẹ̀sán ló ní oṣù orúkọ ní ti ju àwọn pátẹ́ẹ̀nì lọ́dún òru rẹ̀ pẹ̀lú pé dẹ́bílà ọlọ́ọ̀bá bá bíbí tó ìwé ni wá pé ọkọjá pé wà lọ́ọ́ pátẹ́ẹ̀nì kẹlú gbà irú ẹ pé dẹ́bílà ẹ pé bó méjì dájọ́ àgùnbá méjì dájọ́ àyíra méjì lẹ́yìn àyíra méjì lẹ́yìn gbọ̀gáyé méjì lẹ́yìn ṣáà. àwọn ọ̀rùn bẹ́ẹ̀ yẹn kí ló lè kó ti dilé wọn kàn fún yàrá ìjẹun ìwúlẹ̀ lónìí. wọ́n tún bá rẹ̀ ọ̀rọ̀ náà alàyè tí a ti lé ìkọ̀lọ̀ tó ń bàtà tó kọjú ti fi oṣù omi. ọdún ọdún náà gbà rẹ̀ dà ó gbúgbẹ̀ lọ́gbà. ìláwà ló wọlé ìláwà ọ̀sẹ̀ gbogbo àwọn dada ìlú wa ti gẹ̀gẹ̀ pọ̀ lójú omi yìí. ó ọpá àti lọ́dọ̀ ọba adẹ́dà àwọn èèyàn òun ló dé bẹ̀rẹ̀. ìwà ń wọ́jọ́ yẹn ó ti gbó ọgbà ọgbà rọ́bí dúkìá ọgbà wọ́n wá fún dáadáa rẹ̀ wọ́n fún tọ̀hún dáadáa rẹ̀ ọba ti dáadáa àwọn ẹni tó dé wọ ọ̀dà rẹ̀ sí lọ́tún pọ̀ lẹ́yìn sẹ́wọ̀n fẹ́ ṣe gidi fún bẹ́ẹ̀ lọ́dọ̀ bá dé dáa wọn. àwọn tó wọ ọ̀dà rẹ̀ sí lọ́tún pọ̀ pẹ̀lẹ́ ní kálukú bẹ́ẹ̀ wọn. ọba ya kò sí sí ọya ẹ kó wá fẹ́ sẹ́yìn máa lọ sí irú ní ti irú ọ̀rùn bá tí wọ́n ti padà aláìyẹ tí o tọ́jú ẹ̀lú pẹ̀lú mọ́lẹ́bí èèyàn dàbò ní ọ̀dà lọ sí ẹ ó sì tẹ̀. sọ nípa bẹ́ẹ̀ tọ́bajá ní pé ọlọ́run lè yẹ bẹ́ẹ̀ mẹ́ta yìí èèyàn ti wọ ẹsẹ̀ yẹn ọ̀tà bábọ́ lórí ètò tí ọjà tó dùgbò mọ̀ ní padà ṣùgbọ́n tọ́bajá ní pé tàbí yẹn lè yẹ bẹ́ẹ̀ lápẹẹrẹ ọjà dúkìá yẹn lọ́dẹ̀ sí ọ̀tọ̀ alẹ́ yìí náà ewu ìyàwó lówó jẹ ẹ ọ̀ báwọn ọ̀sẹ̀ fún ẹdínwó ewu mi lówó jẹ àbòsí ni ó gẹ́gẹ́ bá tó ọ̀pá àbòsí mẹ́ta la ní àbòsí kẹfẹ́ wo ni ilé ẹ̀ ti kí ọba dẹ́dà òun ni kéèyàn ti lọ́hùn tó tún máa fi kẹ́ mi àbòsí bá wọn kọ́ wọn jẹ àbòsí fẹ́ẹ́ dá níyẹn gẹ́gẹ́ bá tó ọ̀pá òsì jẹ́ kọ́kọ́ wọn níwájú òṣèlú ti fẹ́ẹ́ máa yìí ẹ̀sọ́ ẹ̀ ayẹ kó fúyàwó ẹ ló jẹ ó jẹ mú ọta wo sí kù kì sọ náà ló tún tẹ̀wọ̀ ọ bá àbá tí tí kì bá wù ú bẹ́ẹ̀ lọ. kẹrù tó sì mọ́ ọ̀gá wọn ọjà bó fi yọ padà. àwọn òsìlọ ọba fásitì ìyẹ̀jẹ̀ ọ̀sọ̀rọ̀ ẹ̀ láìda níbi kan ló ní bàjẹ́ ẹ lọ́gbàgbọ́ sáà fún bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan nípa ẹjọ́ bá sa ìdá ní kọ̀rọ̀ tó tún bá kọ̀rọ̀ ẹjọ́ sa ìdá ní gbangba tó tún bá gbangba tọ́lá àwọn èèyàn lẹ́yìn ká fún lásán tó kò tẹ̀ lójú ó tún àwọn ọ̀tà tẹ̀ ẹ̀sọ́ tó sọ̀rọ̀ ó sọ fún ẹni yẹn o ẹ̀sìn máa fún lásán ọlọ́sẹ̀ ti lórí ẹnìyàn wà lọ ní kó ti bàjẹ́ yẹn lọ́nà òbí pé ló nípa bẹ́ẹ̀ ní ìlọ́jẹ́ bá jẹ̀wọ́ ẹlẹ́kẹrin. alẹ́gbẹ́ àwọn olùwọ̀ wọ́n tún sọ àwọn ọmọdéwọ̀n tó ń pọ̀ tó lè gbé alẹ́lẹ́ máa mẹ́nu bá ẹ̀rí tí wọ́n ti bẹ fún àtọ́gbà ti tẹ̀ sọ́ọ́ wọ́n lè kọjá sí pẹ́sẹ̀ lọ mẹ́fà tiẹ̀ wàá bá ti torí tọ́lọ́run kọ̀gbọ́n ọ̀já ti fẹ́ wàá pẹ́sẹ̀ nítorí bọ́ọ̀lù agbára mọ́. <laughs> àwọn kí ló ti gbàdágbára ń bẹ wọn làwọn ò sí lọ gbàdágbára ọ̀ á sí wọn bẹ sí lọ ẹ ojú ọ̀rọ̀ mìíràn ó lẹ̀ sí ẹ mọyé ọjọ́ ẹ mọyé àsìkò tí àtẹ́lẹ̀ ìwú sàlẹ̀ sọ́lá lọ sọ́lá mú lò tó fi pàṣẹ sí ẹ̀dá ọlọ́run lọ́jà ẹ̀ láàdínlá ayé gbàgbà tọ́lẹ̀ sí sọ̀rọ̀ òjì sí ọba dẹ́nà àtàtẹ́lẹ̀ ìwú sàlẹ̀ àlẹ́ sọ́lá lọ sọ́lá egbèrègbè egbèrègbè ọwọ́ adigun fún ọ́n ti fẹ́ ṣe bí nínú ìyá rẹ̀ kó tó jẹ tọ̀ wọ́n ní bọ́lá ti gbómi gbé lọ ìgbà tí wọ́n mú lọ ọwọ́ adigun àwọn báyìí onígbàgbọ́ ìjọ kò nígbà gbọ́dọ̀ àyà àyà àwọn ṣẹ́bí ti lọ́wọ́ àdìgbà ọ̀pọ̀ ní àwọn ṣèṣe kọ́ lẹ́bí yapa lásìkò yìí ló nígbà gbọ́ ìbò sí yapa wọ́n ti wá tó ìbílẹ̀ jẹ tẹ́lẹ̀ ẹ̀rí olùkọ́ náà fẹ́ lọ́gbọ̀ngbọ̀ lọ àtẹ̀bí làwọn ọ̀dọ̀ lábọ̀ tọ̀gbọ̀ ọ̀kọ́lá lọ́lọ́yìn ibú káwọn jùlọ àdẹ̀bàdì lọ́lọ́yìn bọ́ọ̀lù tẹ́kùkìrọ́ làbọ̀wájà tàwọn ilà àgbọ̀gbọ̀ rọ̀. wọ́n ti ń gbà kí fẹ́ràn ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí kọjá làkọ́lá ó ní bí àdéhùn sábà sọ pé ẹlẹ́dàá lọ́lọ́ ọ̀dà ẹlẹ́dàá tó ga jùlọ lò wúlò ẹ̀jẹ̀ ẹlẹ́dàá kékeré lọ́lọ́ wò tó ń rí lápò. fún ẹni nígbà tí sáyé lọ àlàyé àdébà ìlọ́lọ́yìn mo ti tẹ̀kí ti rọ ọ̀gọ́dà lọ́lọ́yìn kúkà wà dúró ọ̀parọ́ tí ń dàgbà parọ́ mọ́ lọ́wọ́ bí ọ̀jẹ̀ ní fi pera rẹ̀. fún ẹni nígbà yẹn àdébà ìlọ́lọ́yìn lọ́mọ wa jẹ́ àdàlọ́ ilá àgbàkúrò ọba ti bọ́ lọ́sẹ̀ tí ó kúrè mi ṣùgbọ́n ẹ̀ka òkúrò rọ gàdé ọ̀sàgbà akẹ́kẹ́ mọ́ tí o gbẹ ti pọ́ nígbà yẹn lọ́gbà pọ̀ kò sí bá. àti kí ẹ máa fáyà àwọn lé sí ọmọ tó lè ṣe òtún ká a lè fẹ́ ní yẹn lẹ́yìn tó tún bá wọn. nítorí pé tuntun bá tó tún báyẹn ẹ̀fẹ̀ tí ọ̀dá yẹn kìí ṣe torí tọ́lọ̀ àbọ̀ torí àwọn èèyàn ni. ẹjọ́ bá pẹ́ sẹ́sì nítorí pé ẹsẹ̀ yìí ọmọ máa lápá níbi yìí lóhun ni àti báyọ̀ ò ní gbọ́rọ̀ òun mọ́ àbí wọ́n lè yọ òun fẹ́ nítorí ẹ̀jọ̀ òbí dẹ́sẹ̀ ó sọ fún òtún bá wọn. àdẹ́gbọ́n pẹ̀sẹ̀ sí nítorí àlàáfíà rẹ̀ ẹ̀wẹ̀ fífífí gà láti jọ yìí ó lè jìnnà mi lọ́wọ́ fífi kú sí yìí mọ́ yọ jẹ́ tọrẹ ọdún náà ọ̀hún máa ń péré bá ń pín sìgá yìí àbẹ̀ tí mo mọ kó ìbú òdodo tó náà ara rẹ̀ tún tẹ̀ fún díẹ̀ díẹ̀ ẹ̀dọ̀ fóró ibi tẹ̀ ọ́ sá fún àwọn òròyìn àwọn ọlọ́sọ̀ wọ́n sọ àwọn epo oríṣiríṣi wọ́n fi pé ojú lè dé nítorí ẹ̀ bá yọ bá dé ta olùkúta ẹlẹ́jẹ wọn máa ń ní bẹ́ẹ̀ ẹ lọ sọ̀rọ̀ pẹ̀lú nítorí ẹ̀ fi sọ̀rọ̀ pẹ̀lú ẹni òṣèlú bá wọn. abẹ́ ti torí pé ti tẹ̀lé ẹ lọ́mà. abẹ́jọ́ ń kó lè sùn nítorí wípé èyí ń báyọ̀ ọ̀tẹ̀ nígbà máa ń kú ọjọ́ ìjà ìrọ̀ ó ń tàn wọ́n òṣèlú àwọn abẹ́gbẹ́ pọ̀ títì nítorí pípọ̀ lówó làwọn òtúnba. abẹ́gbẹ́ tó wípé kò lágbára àti tẹ́sẹ̀ kan lọ nítorí kankan tó tẹ̀lẹ̀ sí. ó ń tọ́ mú òtúnba wọ̀ torí bẹ́ẹ̀ ká àtúbá àtúbá yìí tó ti fọ́pọ̀ pẹ̀lẹ́ náà ká lè ṣe nítorí tọ́lá ọ̀bà sùpáàdọ̀ kò tàn án lọ. ọlọ́run bá a lè jọ náà. ẹni tí ọ̀làgbára àti tẹ́tẹ́ títí rẹ̀ tẹ̀sẹ̀ ipò ẹlẹ́tẹ̀ náà lọ́wọ́ àwọn. kátó sọ́ra lábẹ́bẹ̀ yẹn. wọ́n ní ẹjẹ́ wo àlàyé ọ̀rọ̀ kẹta lẹ́yìn tó lọ́wọ́ àtúntò sọ. wọ́n ní kẹ́hìn ayé ṣe àrùbá àti nẹ́fàrí. báwo èèyàn mẹ́rin ẹni àkọ́kọ́ ẹrú kan tó ti pé ọ̀sán kọ̀ọ̀kan ọlọ́run kú lówó ọlọ́run kú onímọ̀. wọ́n wọ́n yẹ sẹ́kì fi ìrọ́pà ó lè fáyọ̀ ọlọ́run bá pẹ̀lú ẹ̀. wọ́n yẹ ti lu fi ìrọ́pà wọ́n dà mọ́lẹ́ pípọ̀ látàrí ẹ̀. wọ́n yá àyàmú lílá ní fi ìhàkà ọ̀pẹ̀ tó ọlọ́run bá bẹ̀. ẹni dípò rẹ̀ lọ́lá jù lọ ẹni kejì òun lẹ sọ́wọ́ onímọ̀ ṣùgbọ́n òṣèlú ó tẹ̀ ti dàgbà tí wọ́n ń sọ báyìí pé kí wọ́n fi ń sí owó ni ṣé sọ̀rọ̀ yẹn. láàmì tóbi àgbẹ̀lẹ̀ fúlàní. èmi ní oṣù sẹ́mi lágbájá pẹ̀lú àníyàn rẹ̀ yẹn fún ẹ̀jẹ̀ olóko ọ̀tàwá látàkẹ́rẹ́ wọn lọ ẹnì kẹta òun lè tọ́lọ̀ ọ̀fun lọ́wọ́ ṣùgbọ́n kò ní mọ́ bí wọ́n kẹsẹ̀ wọn ṣe fi owó rẹ̀ tó níyẹn tí ò lò ọ̀bá yọ ọlọ́wọ́ bá bẹ̀ ọ̀dà mọ̀lẹ́bí wọn ọ̀bẹ tó ọlọ́run bá fẹ́ òun ti kọ rẹ̀ kúrú ju ẹ̀rọ alẹ́ kẹrin òun lẹ́rọ ọlọ́run ti bọ́lá òun fún lọ́run kò fún onímọ̀ nígbà tó yẹ kó dé lé ní dúkìá ni ìbílẹ̀ òsèbí lágbájá ṣe ń ṣe ìyẹn bẹ́ẹ̀ wúlò ọ̀dá rẹ ní ọdún àdéhùn ìyá bèbè pẹ̀lú àdéhùn tó ń bí yẹn ọ̀hún ìdí rúbọ̀ náà sáwà ẹ̀jẹ̀ wọn kẹta ọ̀rọ̀ ní ti àtúnyẹ̀wò nínú àwọn apákẹ́mẹ́jẹ̀ fún táwọn táwọn olùyọ̀bọ̀ tó mú wá ní tẹ̀kúfẹ́ tuntun bá yẹyẹ kámẹ́ta omi ní ìta àpàlọ́ yìí olùkọ́jà ti gbé tó pẹ̀sẹ̀ sí torí tọ́lọ́run kì í ṣe torí nkàmí ọ̀rọ̀ kejì òun ni àtìlẹ́sẹ̀sùn ìlà fún àtàkì òtọ́rọ̀ kéèyàn máa fura pẹ̀sẹ̀ burú àti lọ́ra ní pẹ́pẹ́ ìyẹn tún bá dá yẹn ìkẹta kí yẹn yẹ ara tẹsí sọ́ọ̀bà yẹn ẹlẹ́ẹ̀kẹrin òun lè kéèyàn páyà aláàtàwọn bá ti di mìíràn náà káàdì ìlú bàbá tuntun bẹ́ẹ̀ ìkarùn òun ti gbé nǹkan tí ó ti pọ́n fún yẹn tó ẹ̀tọ́ ọlọ́run nígbà tí yẹn ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ti kẹ̀yẹ padà ìkẹfà náà wọ́n bá jẹ́ wọn mi òun ni ààyè tí yẹn ti ń tẹ́lẹ̀ kí yẹn kó bẹ́ẹ̀ lọ́sùnmọ́ kí yẹn bá lè sinmi o ẹ má gbàgbé ẹ ẹni tó gbé yọ lọ́rùn ta ẹni tí ààyè yẹn wọ́n ti wà burú kókó mẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹni tí bá lẹ́yìn lọ́wọ́ lórí ẹ̀sẹ̀ tí yẹ pẹ́ ní ẹ̀sẹ̀ lẹ́yìn náà ní pé gbogbo àwọn nǹkan àrọ́ọ̀mù tí yẹ bá máa ń wó sí ẹ̀ bóyá tẹlifíṣàn òjò wọn máa wó sí ẹ̀ lóbi tí ọ̀daràn àgbà lọ́gbé sọ́ọ̀nù ẹ̀ẹ́dì fúnra àwọn afáàfáà kẹrẹ wá gbé ní kúlómù kẹrẹ ìmúkúmù gẹ́gẹ́ bọ́yọ̀ ọmọ lọ yàgò sí sálágá ni pé mo táwọn yẹn kúkú ní sí ni wọ́n mú orú sálágá wọ́n mú mi gọ́tà wọ́n mú gọ́ọ̀mù gbogbo àwọn kẹ́kẹ́ gbogbo ìgbọ́dọ̀ wà lọ́wọ́ owó séyẹ gbogbo àwọn kẹ́kẹ́ yẹn pàṣẹ ọmọ àti tó séyẹ wọ. lọ́wọ́ yẹn fífi ní ẹ̀wọ̀n òkú ni kíkẹ́ ẹ̀ ti sàkárí ẹ̀wọ̀ àwọn kẹ́kẹ́ ti kíkẹ́ tó ń mú òkú ló fi ọ̀dà rẹ̀ kọ́ bákan náà ẹ̀kọ́ kan tí wọ́n ti kú bákan yẹyẹ òun ni ìyá olùrọ́pọ̀ ti sọ àyè ha ó ti gbé ìwọ́n lọ sí ọ̀rẹ́ dáadáa sùfà sọ́ba ọ̀rẹ́ máa ń kú báyọ̀ ẹnì bá ti sọ ní bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọ̀rẹ́ máa ń kú báyọ̀ ìbùnú àtọ̀ ọ̀rọ̀ ní bàbá mọ́ ó ní bẹ́ẹ̀ bá bọ̀ rẹ̀ mọ́lá yóò ti dé lóka ha lóru ẹ̀sìn ti ti rè òní nínú àwọn májẹ̀ ọ̀hún sẹ́yìn omi tó bá lẹ́yẹyẹ òun ni àyè àgbẹ̀dẹ ilẹ̀ ìgbẹ́dẹ ní lẹ́bi rẹ̀ bá òun sọ̀rọ̀ ọ̀yọ́ tó ń kótó ọ̀tá ta ló fi ń tọ́ àjẹlá ara tí yẹn ti fi ara wúre yẹ kí ẹ wá lò láti fi tẹ̀lé tọ́lọ́wọ́ bá padà ọmọ wa wú fẹ́ sọ káàkiri tóbi dájú pé ẹrẹ mú tó wù lára rẹ̀ ẹrẹ dáadáa jẹ́ ọ̀padà yọ lára kábàgbà gbèsè tẹlifásitì tẹlifásitì nígbà tí ọmọ ọ̀dọ́ rẹ̀ ọlọ́ ti tẹ́gbà ọba ara jẹ wa léwu afá mi ò kiri mẹ́fẹ́ rọ̀jò lọ́rùn sọ̀rọ̀ àyè. bí ti máa ń béèrè kó tó jẹun gbogbo dúró ìyẹn ní ni òun yẹ owó ọjà kan yẹ wò ó o. gbogbo àti àbá ní ìbá ń sọ ìbá ń sọ nígbà tó já sí fẹ́ sọ́nà sọ́nà ẹ̀yẹ̀ ní wò ó gbà ló lòlò ní ìbéèrè bó wá ní ẹni tí kẹ́ni borí àwọn èèyàn jẹ ẹ máa kọ́ fún yẹ kó nílé eléyìí ọ̀sẹ̀lẹ̀ sí ọ lọ́wọ́ ní tẹ́lá kúrò ṣẹlẹ̀ sí wa nílẹ̀ máa fẹ́ náà wò wọ́n fẹ́ fi ìyàwó ẹ̀ẹ́dì wọn gbọ́dọ̀ ṣèdáwó wọn gbọ́dọ̀ ṣèdáwó fún kéwì èmi dáadáa níyàwó tí wọ́n tẹ́ ìyàwó làwọn oníkẹ́ àlàyé yìí àbákùn sí bí ìgbọ́njọ lọ fẹ̀lá ọwọ́ adéèrè wípé gbọ́dọ̀ tẹ̀ sí lọ́wọ́ tó fẹ́lá jọ ní bẹ́ẹ̀ òun yẹ lẹ̀ ọ̀hún fẹ́ẹ́ nìkan tó kó ṣe kò tó ní ọmọ ọ̀dẹ̀ mọ̀ kẹsẹ̀ yẹ òun tẹ̀sẹ̀ yẹ lásán òun pa wá fún un lórí òun tẹ̀ tó fẹ́ yẹ yẹ yẹ ẹ́ adéèrè lásán gbé tó wà láàbù lọ́wọ́ àlejò sọ̀rọ̀ lọ́wọ́ àtàlà ọkọ̀ owó ìtàn fún mùsùlùmí bá àgbẹ̀dọ̀ náà ọwọ́ àti sáwọn nínú owó tó wọ́n náà gbọ́dọ̀ lẹ ẹ̀yin gbélé wa wó bẹ́ẹ̀ rọ ìgbà wí owó aṣẹ́wó sùhánàlá ẹnu ní alọ́kọ̀ ọ̀hún lọ́ba tí mo mẹ́rin báyìí wọ́n para bọ́lú èyí tó bá gbé èso ní mẹ́rin sí òbí mẹ́ta ni tọ́lá ti mẹ́ta láti ọ̀ para bọ́ lọ́dọ̀ ẹ̀ sáájú òbí jẹ kò sí nínú lẹ́yìn tó aṣẹ́wó tẹ wá gbé ìlẹ́gbẹ̀rún omi ní kó jọ nínú owó àràbù òun ni mẹ́rin ọwọ́ afẹ́wọ́ tó ti fẹ́ wò yóò fi ẹgbẹ́ omi jẹ sára ilé lọ́wọ́ ọba àdẹ́nà òbí yọ. owó kẹta nínú owó ara wọn lè pẹ̀lú wá nínú káàdì. owó tí wọ́n fẹ́ fún adágbégbá yẹn níwò ọba àjọ lọ́pẹ̀lẹ̀ ọba àjọ ti fi iye pẹ́ẹ́sẹ̀rẹ́ èyí yóò fi bá yà fẹ́. ọba kò sì ti gbàgbé àti lórí kó lórí ẹ̀yẹ lọ́wọ́ ọlọ́ yẹ yorùbá tí kò gbórí lọ́wọ́ àkókò lójú àpọ̀ ọlọ́ bá ti mú wá lè jù á kí ló tẹ́ ẹni òkèlè ga lórí pé owó yẹlẹ̀ wo ni kí ló lè tó bẹ́ẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọ̀sẹ̀ tó ń gbọ́ lọ́dọ̀ òṣìṣẹ́ ọlọ́run lọ́wọ́ àtọ́lá ti wí sí gbogbo ẹrẹ̀ yóò kù tó bá sọ sí láre yẹ láti fi owó àràmù ọ̀dẹ́ òhàwùdà rẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀gá torí bí ara bí yẹn fi jẹ ara bí yẹn yóò tara yẹn fi yóò yóò síbi tọ́lọ̀ èèyàn wa wọ aláàbí tẹ́lẹ̀ kí ni ó fi padà sọ di láre yẹn. bí má jẹ wòye náà láti oṣù ọlọ ẹlẹ́kọ̀ọ́sọ́ra olùdókòtò ọba tó bá yẹ́yẹ́yẹ́ ọgbọ́dọ̀ wá ibi yẹn tó kó láyé o. ẹlòmíọ̀ bá ti sáwùfà ẹni tí olùdókòtò tó lọ. wọ́lá inú rọ̀mọ́tò yìí náà ni ó. ààrẹ tó rí pé ààrẹ àkọ́kọ́ rọ̀mọ́tò ti wọ̀ báyìí òun ti lọ sí ló ń sáré níta ìwà yìí lọ ẹgbẹ́ ẹgbẹ́ ṣẹlẹ̀ sí àbáwọn ọ̀gbọ́n ọ̀nà àfọ́n lọ́jọ́ lọ́jọ́ láti ọjọ́ sáré láì tó ti lọ lọ́wọ́. láì fẹ́ láì jà kúrẹ́ lómi rẹ̀ kò ti kúrò ọ̀bọ̀ náà yìí ìwọ tí wọ́n wá wà lẹ́ kí ló fi ẹ̀ á pé o sì tún máa wà láyé lọ lọ́dún àbúrò sáwọ́pà sáwọ́pà kọjá sí máa tọ̀ bóyá ni àbúrò tó tó lò fún àwọn jẹkújẹ àwọn ìfẹkùsẹ àwọn wíwúwì ọjọ́ tẹsán fún ẹni kó tó di pé gárígárà máa tẹlẹ ìtọ kàkà kú fóònù tó yọ níbi tí ń ti wọ àdébí sọlọ lọrọ àdébí ọsọlọ nínú mùsùlùmí àgbẹ̀dọ̀ ọ̀sìmọ̀mọ́wá ọ̀sìmọ̀ sábà ìwọ̀nwọ́ ni kọ́ńtà àdéyọ̀ gàrígárà ẹni yóò tọ́ bá ronú tó wà dà lọ́sọ̀tọ̀ ọlọ́run bá sùn hánà kó síwọ́n fi balabala kó tó kọ́ kàkà kú kọ́ bí lọ́wọ́ rẹ̀ ọlọ́run máa gbà tuntun bá rẹ̀. bákan náà ni yóò tọ́ bá tún bá ó fi èyí pé gbígbà tuntun bá fẹ́ẹ̀ni kọ̀ọ̀kan fẹ́ẹ́ ní gbogbo ayé bẹ̀. òwe gbígbà tuntun bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan òun ni kẹ́ni tó bọ́. òfin gbígbà tuntun bá gbogbo èèyàn òun ni kọ́kùnrin àtẹ́tùrọ̀ àṣẹ àṣọ nípa ìrìnà. rúùlù tó yọ níbi títí wọ̀ ẹni ọba lè ronúkú àdàpọ̀ tó dìgbà ayé mẹ́ta nìyàwó náà ọmọ ọrọ̀ àlẹ́ ọlọ́run ti bàbá tó tó bá rẹ̀ àbíbí náà lè àgbà títí di ìgbà rí ìṣọ́ ọmọ bàbá ọkọ̀ ọ̀gá ara àbíjọ ọlọ́run ọba tó hàn án eré ìtàgbọ́ ìtọ́lọ́pọ̀ tó sọ ní ìpàdé ní ìpàdé àtàdúrà fún àwọn bàbá wa ìbọn gbàgbà alẹ́ ìfipá ọkọ̀ àdìsọ́nù ọlọ́wọ́ ẹni bàbá rẹ̀ nílé àti àwọn bàbá wa. ìpínlẹ̀ èkó ló ń gbé ìjọba. káwá sọ ife ẹni tó jẹ́ ife ìyàwó yàwó ló ti bá ti tẹ̀lé lọ́jọ́ tó ti pẹ́ tó dẹ̀ tún wà lẹ́nu tó dẹ̀ tún ṣe ìdí díẹ̀ lọ ó wá wo ìgbẹ́ tó ti bá ṣe kínní ìyàwó dẹ̀ mọ̀ ọkọ̀ òun mọ̀ pé ó ti bá ìyàwó òun ṣe àtìmáṣe táwọn àtúntò ẹ̀sẹ̀ yìí mo wá fẹ́ kú bá tí ọ̀nà bá ọkọ̀ ìyàwó lọ́dọ̀ ẹgbẹ́ tọkọ̀ ìyàwó bá gbọ́ ó lè dá àtẹ́lẹ̀ tí ọ̀nà bá ọkọ̀ ìyàwó. Ẹ̀rí ẹni tí ó ti fi pálapàla pẹ̀lú ní olóògbé. Sọ̀rọ̀ wá fẹ́ túbá, kò sí túbá kẹ́jú kí ó má ṣe wà lọ gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ọ́sí tó yé wa yìí pé tí wọ́n bá ní ọ̀rẹ́ pàṣẹwò o lè pàṣẹwò pẹ̀lú májèmọ̀ méjì. májèmọ̀ àkọ́kọ́ àtẹ̀sọ́ bẹ̀rẹ̀ sí àyíyá ó dájú pé aṣẹ́wó yẹn ti ronú pìwàdà kò sí pálapàla yẹn mọ́. bọ́yọ̀ máa lọ sókè kí àbí dẹ́mọ̀ ló máa tẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀. ọ̀wá gbádùn kẹ́kọ̀ọ́ àwọn ẹni ló máa tẹ́ yẹn yẹn sọ ìbọn wọn kùnrin ojú kirikiri wọ́n sì dojú kirikiri ọwọ́ àti ọ̀fẹ́ fẹ́ ó lè fẹ́ pẹ̀lú májẹ̀mú méjì májẹ̀mú àkọ́kọ́ òun náà ní kí agbẹ́wò yọrọ lójú àlà pẹ̀lú wípé wọ́n má gbà fẹ́ lómi mọ́ lẹ́yìn ẹ̀ májẹ̀mú kejì òun ní ancestor àná kí ó ti àlejò náà sódà gbogbo àwọn nǹkan tí àwọn ẹlòmíì ti fìdí lára yẹn tó àlejò kan yóò ti gbé gbogbo nǹkan yẹn gbó lọ́ba parí. so irúfẹ́ lẹ́yìn ẹlẹ́ẹ̀tì ẹni yẹn náà ti máa ṣe táwọn rẹ̀ ó ti ṣe balabala pẹ̀lú bí olóbi kéde kó máa lọ bẹ́ẹ̀ ni ẹ kó ti balabala pẹ̀lú ẹ ọmọ ẹgbọ́n ìjọba jẹ́ mi. òun tí ó ti lẹ́yìn pé kó stọ̀ kó ti máa wá foríjì ọ̀rọ̀ ọyọ́ lọ́wọ́ ọba àdéjọ ọlọ́wọ́ foríjì. irú èyí ta sọ fún yẹn lè ṣe á dẹ̀ ní fẹ́ àbẹ́ ti gẹ sọ yẹ kí ẹ ti sábà yẹn ní kọ́rọ̀ tó dé bá ti fi ẹ̀yà ọ̀daràn yẹn yẹn èèyàn lè gbé yàwó yàwó kọ́ sí àárín lọ yẹn bíbà yìí aláwọ̀ òjò ẹ̀dí jáde tó fi bẹ́ẹ̀ ti mú dàdàdà rúbà tó fún yàwó yàwó bẹ́ẹ̀ tó kọ̀rọ̀ náà ló bá bọ́ lù àtẹ́sí kọ̀rọ̀ náà tún àti sáwùlà yẹn yóò ti máa bẹ lọ lọ́ba wa kò jọ lọ́yà aláwọ̀ àjẹkùnrin kọ́má lọ sọ fọ́kọ rẹ o èyí tí ẹ lè sọ fún yẹn òun ni pé yẹn sọ̀rọ̀ ẹnìkan láyìí dáa ìyẹn lè lọ mi ìdè sẹ́ni ẹgẹ lọ́nà ọba ọ̀ lọ mi tó ti sọ̀rọ̀ ẹ̀ láì dá ọ̀ sọ̀ dáadáa padà ó ti tán òtù tó bá lẹ́nu ọlọ́run ti gbà ṣọ́ lọ. ìwé ìròyìn ìmúdá lórí àwọn tí àwùjọ bá ń gbé lórí èyí wú ìgbà. Òṣìṣẹ́ a bá ní ọmọ tí ó ń gbóyún fẹ́ sí ìgbésẹ̀ ìfowópamọ́ tí ọmọ yìí ti ní oṣù tí ní lọ́sẹ̀ mo lẹ́yìn ṣé nígbà tí ọmọ ilé ọ̀rọ̀ àdẹ́kùn tó wà tó láwọn ilé ẹni tí ó ẹni tí ó jẹ ìgbà àtẹnukó fún ìjẹ ṣé òbí ẹni òkú sí irú ọ̀nà. Tọ́bájá sí pé òbí tí ọmọ yẹn lẹ́wọ́ ẹlòmíì tó lè náwó tọ́ yọ gbàkádà rẹ̀. Ìgbọ́tọ́ bá rí àwọn ìjẹkújẹ bẹ̀rẹ̀ báwò òṣìṣẹ́ kẹ̀kẹ́ tá a lè gbé bí òṣọ́gbọ́n kẹ̀kẹ́ tá a bẹ́ẹ̀ dá yìí ẹni ọjẹ ẹni ó gbúyẹ ẹni ọkọ ẹni ọjẹ ẹni tó kẹ̀kẹ́ lẹ́kọ̀ọ́ wọn ọlọ́ọ̀tà àìlá wọn tí yẹ bá rọ́ọ̀dẹ̀ yàtọ̀ tó ẹni ọ̀rọ̀ rẹ lẹ ṣùgbọ́n tó bá ti tó وفتروا بفترها والضرورات تذيب المحجورات ìdíra yìí ní máa ṣe ojú jẹ aráàmù lẹ́kọ̀ọ́ wọ́n ní ìlànà tí kì í ní ẹlẹ́ jẹ yàtọ̀ sí ìlà yàtọ̀ kíkà ọlọ́run àlàtà ẹ̀lá fún ààrẹ. Thank you.